guys hello people you welcome back to our youtube channel guys it is no news it is no news that wumi took advantage of the fight that happened between Darusha and um and uh, what's his name prime boy and mobad yes yeah, so prime boy and mobad the fight that happened between prime boy and mobad she took advantage of that fight to unalive mobad yes eh, according to the way it was analyzed in this video she use the fact say the boy don follow people get problem outside he don do anger issue he don do gra gra gra gra people don see am she use that one take strike so that eye go comot for her body and immediately she started making calls and started talking she started calling people's name she started calling names even before the matter even reach everywhere guys watch this video like and subscribe to this channel. Yeah but Darusha ò sílẹ̀ ní òru ọjọ́ tí àdúrà nìkan ló lè sọ wípé òru ọjọ́ yìí o wọ́n jà. yes bẹ́ẹ̀ nítorí Darusha. ayọ̀nàdà àtẹni ṣẹ́rí òdodo ló yẹ kéèyàn máa sọ ibi àdúrà kọ́ ti ń gbé ìyàwó ẹ̀ nọ́mà tì nìyàwó lọ́wọ́ àbẹ́ àtàwọn tó ti ilé yẹn ọ̀dẹ̀ bí wọ́n lè yọ̀rọ̀ kéèdì dàrósà nǹkan tí mo ṣe ń dájú fún dàrósà ni pé kò tí ń bẹ̀ nǹkan tó ṣojú ẹ̀ ló sọ tó dàrósà bá sọ orí ọ̀rọ̀ yẹn tó sọ lánàá yẹn nǹkan tí gẹ́gẹ́ bí èmi ṣe ní òye tèmi ọlọ́pàá máa wá ṣe mọ̀ pé páàtì kan ni títà yẹn ìgbà tó dé ní kí ló wá ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ẹni ẹni tó fẹ́ pààyàn ó lè dọ́gbọ́n jẹ́ kó ní iṣu níta ṣóyeyín. bẹ́ẹ̀ ni ó wá rí opportunity yẹn ó wá lò ó ní ìsọ̀rọ̀ pé anybody ló pààyàn o. yeah i understand i understand ẹ má wọrí. but anybody tó fẹ́ ṣèyàn ní ìjàmbá tẹ́lẹ̀ nǹkan kékeré ló máa máa wá o. bẹ́ẹ̀ni. ẹ wá sọ wípé orí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ kí wá ni ti gbé kẹfẹ́ máa ṣe kí ìdàwó ṣà máa dárúkọ èèyàn kan àti tẹ́ni wọ́n dà eight to gbọ́dọ̀. mo máa ń sọ̀rọ̀ yìí several times ọlọ́pàá ló lè ṣiṣẹ́ kò sẹ́nìbọ̀dì tó máa la pé Wùmí ló pa Mohbad àbí lágbájá kan ló pa Mohbad ọlọ́pàá ló yẹ kó ṣiṣẹ́ dàrósà gan kò lè jáde lẹ́nu kí dàrósà gan mọ̀ fúnra rẹ̀ kí dàrósà kó mọ ẹni tó kú Mohbad pa báyìí kò ní jáde lẹ́nu ẹ̀ torí ẹ̀sùn ọ̀yàn ti wà ńbẹ̀. kò ní sọ fún public náà. kò ní sọ fún public and the court. kábọ̀ sọ pé bóyá ẹni yẹn mọ̀ o ẹni tó mọ̀ ọ̀pọ̀ yẹn kò ní sọ and ẹ jẹ́ kí wọ́n sọ kí ni bọ̀ fún yà dẹ́ntẹ́ bẹ́ẹ̀ bẹ̀ wà ń bẹ̀ lánàá almost fifteen more than fifteen lawyers more than twenty lawyers ló wà bẹ́ẹ̀ bọ́ àwọn tó interview ìṣẹ̀dá ìṣẹ̀dá more than fifteen ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín kò sí bí ìṣàwọ́ṣà ṣe lè perfect tó ṣé ń gbọ́ mi ẹ pè wà ní court ṣùgbọ́n ẹ ti witness court case rí ẹ máa understand ọ̀ tí mo sọ yìí kò sí bí ìṣàwọ́ṣà ṣe lè perfect tó ọlọ́run èmi gan mo lè ṣe nǹkan tó ṣe yẹn three hours ló fà lórí ìdúró wọ́n lè bi léèrè question nǹkan tó rí ló sọ yẹn tí prime boy orí ẹ̀ bá pé wà lórí ìjókòó lánàá lánàá ṣe wá mọ sí prime boy yẹn sẹ́rí prime boy kò lè challenge darosa inú court lọ́ọ̀yà ẹ̀ ló máa fún un. ní kó ṣàlẹ́ darosa àti tẹ́ni ó níwèé tó ṣe lè ṣe prime boy lè ṣe fídíò ní ìta okay níta yà. bẹ́ẹ̀ ló sọ fún mi náà akọ kò ní bọ àjà akọ wẹrẹ exactly bọ̀ nǹkan tó mu tó fi lọ lánàá yẹn definitely ọwọ́ tiẹ̀ náà mọ̀ nìyẹn gbogbo fídíò tó ṣe lẹ́yìn ìgbà yẹn kò nílẹ̀ ẹ̀mọ̀ kó tó wá ń trekking dàrú ṣáà jẹ́ mọ̀ wípé lórí ẹ̀mọ̀ pé now ká tiẹ̀ wá assume pé Primeboy àti àti Mohbad wọ́n níjà ìjà wà bẹ́ẹ̀ jọ yẹn ok ìjà títí ẹ̀ yẹn kọ́ ni ó pa Mohbad nínú ilé now ẹni tí wọ́n gbé wọ́n tẹ̀ ṣe lórí yà mo mọ̀ sista fọlásadé máa gbọ́ ṣe mọ̀ pé kí ẹni tí wọ́n gbé wọ́n tẹ̀ ẹ̀kẹ́ àwọn tó wà nínú ilé pẹ̀lú ẹ̀ tọmọ yẹn fi kú wọn àrẹ́sì kankan nínú wọn ju ẹni tó pe nọ́ọ̀sì lọ now ẹni tó wá jà tó ní ó jọ ní ìṣù níta òun ò tẹ̀lé wọn délé ọlọ́pàá ò lọ àrẹ́sì ẹ̀ wọ́n invite ẹ̀ wọ́n kàn place wanted lé lórí ara ó ta oníkálukú mi ní kẹ́ ẹ má gbé ìjà pọ̀ na no ọlọ́pàá prime boy tán gbé wanted tẹ́rí yẹn sista Fọláṣadé kì í ṣe orúkọ tó dáa ṣe rí prime boy bó ṣe wà yẹn fọ́ọ̀t èmi ò gbé jáde ọ̀tọ́ lẹ́nu máa ń sọ several times kó clear orúkọ ẹ̀ tí ò bá ti mọ̀ wọ́n bẹ̀ ṣe rí wanted yẹn ayé ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ dípẹ̀ lórúkọ yẹn kó tún lo exchange kó tún ṣe changing of name orúkọ àkọ́kọ́ kó máa kọ́kọ́ pọ̀pọ̀ ní any country tó bá lọ wọ́n ti lọ́lọ́pọ̀ ò clear orúkọ yẹn kúrò lórí orúkọ ẹ̀ ó ti finished so ara ó ta ẹni tí a bá nà ni ara máa ta ṣùgbọ́n òun ni kó máa clear orúkọ ẹ̀ ṣé mi ní kẹ́ ẹ má gbèjà àbúrò yín ṣùgbọ́n mo fẹ́ kí ilé rẹ̀ kọ̀ọ̀kan bó kó bá jù rẹ̀. mi ò gbèjà anybody mò ń sọ òdodo fún yín àti tẹ́ni ṣé ibi téèyàn ò bá sí ọlọ́run àbẹ ibi tí Mohbad bá dẹ̀ ń lọ tó ti lọ bọ̀ ẹ̀ tí kò bá lọ́wọ́ nínú ikú Mohbad ọlọ́run kò ní lọ sí ẹ̀mí ò ní lọ sí ṣé wàá rí gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ẹ̀ṣẹ̀ ẹ̀mí wọn máa lọ sí. àṣẹ ẹni tó tó kọ́ àwọn ènìyàn ẹ wá tó gbọ́ o àti ṣé wàá rí gbogbo àwọn tí wọ́n ń jáàgì dàwọ́ṣà tí dàwọ́ṣà ò bá lọ́wọ́ nínú ikú ẹ̀ tí ò ń ṣe ìlara ẹ̀ ní ọjọ́ kan wípé bóyá kọmọ ikú gbogbo ẹnikẹ́ni tó bá wọn dàrúṣà lépè ọlọ́ ọmọ ẹ máa lọ sí i ṣebí ó dàrúṣà níyà ṣé ẹ̀yin tẹ̀ gbàdúrà pé ókè káwa kéèyàn kan tó fojú sunkún ọmọ nínú ẹbí wa. èmi tiẹ̀ ẹ̀ because kò pọ́ torí láti jọ́ tọ̀rọ̀ kóòtù ti wá mi ìrí yín gan kọ́ọ̀tù ni mo rò pé dàrósà many people eh, many people protection yẹn dàrósà ni gbogbo yín protect bọ̀ torí wípé ìdí dẹ̀ ni pé dàrósà ò sí nínú ilé bọ̀ tí dàrósà bá bẹ́ẹ̀ fún un yẹ kó sọ̀rọ̀ yẹn ní sọ pé sẹ́ni tẹ́mi kan lè blame ẹ̀ sí ni pé ó yẹ kó sọ̀rọ̀ yẹn ní sọ ẹni tí ò sí nínú ilé kò yẹ kó sọ ní sọ pé ó ń yọ wùmí kúrò nínú ìsìn yẹn. àǹtí táyé ẹ̀sìn court olóhùn wà nínú ilé ẹ mo mọ̀ sẹ mo mọ̀ ẹni tí ò sí ẹ mọ̀ tí mi ìbá sí ní ìgbà tí dàrú ti bẹ́ẹ̀ tí àdúrà máa sọ̀rọ̀ àdúrà ni èmi ò witness ìjà Wùmí told me Wùmí ló sọ fún mi ṣe mọ̀ pé yẹn clear pé kò sí bẹ́ẹ̀ so tó bá máa mú yàn á sọ pé lágbájá báyìí ló sọ fún mi ẹni tó sọ fún yẹn náà máa ní kó wá jẹ́rìí sí bọ̀ nínú ọ̀rọ̀ tí dàrú sáà sọ dàrú sáà sọ̀rọ̀ ní sọ pé bóyá n tí ò mọ̀ nínú ọ̀rọ̀ yẹn lánàá yes kò sí nínú ilé bọ̀ tó sọ ní sọ pé bóyá ìgbà tó jà níta òun náà ló ṣe pupa. àti kẹ́ni ṣé wọ́n bèèrè nínú ilé yẹn fún yín àbọ̀ sọ fún yín. dàrósà sọ̀rọ̀ àní dàrósà lánàá nígbà tó sọ̀rọ̀ náà ló sọ̀rọ̀. ṣé ìgbà tí dàrósà sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yẹn tó ń bèèrè fún yín ni àbí wọ́n wá sọ fún yín. wọ́n sọ níta pẹ̀lú lọ́ọ̀yà because mo ní màmá kan bẹ́ẹ̀ tó jẹ́ lára àwọn lọ́ọ̀yà. wọ́n ti sọ kí wọ́n fún yín ẹ̀yìn sùn ẹ̀yìn nà. no àlàyé ń tó ṣẹlẹ̀ wọn sọ pé dàrósà ló pé bọ̀ tuntun sọ ni pé dàrósà lòun ò sí nínú ilé aago méjì òru ló ń jáde kúrò bẹ́ẹ̀. ẹ̀yìn sùn ẹ̀ wá gbọ́ ẹ̀ wá gbọ́ ntẹ́mi ń sọ ni pé ẹni tó dé pé kò wítínẹ́sì ń ṣẹlẹ̀ nínú ilé ìjà ta nìkan ló mọ̀ kò mọ̀ tó ṣẹlẹ̀ nínú ilé ẹni tó dẹ̀ mọ̀ wípé o gbé ọ ìjà yẹn ṣẹlẹ̀ kẹ́ tó délé gan pẹ̀lú tó jẹ́ pé ìwọ fúnra rẹ ló tún ní kókó mọ́ ìjàmọ́ tó gbé wọn délé kí ìwọ tó bá tiẹ̀ lọ ó yẹ kó o mọ̀ pé ìjà yẹn tún lè continue lé lórí now tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn kò yẹ kó sọ nísọ bí rẹ pé bóyá pé ìgà tó ń jàǹtà ń ló ṣe ikú pa ẹni sùúrù dátinúlé ọmọ ìwọ́n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n explain bọ́ọ̀ yẹn ṣe é fún yín gangan. ok. ìgbà tí wọ́n gbé làròṣà ṣe mọ̀ pé bàbá Mohbad ti ààrẹ ìsìn làròṣà yìí àtàdúrà. lórí ẹ̀ǹbá mi. ẹ mọ̀ ẹ wà rí ẹ̀ ká. Ah. lórí ẹ̀ǹbá mi. bẹ́ẹ̀ ni wọ́n ààrẹ ìsìn ẹ wá jẹ́ kí n sọ nǹkan tó sọ fún yín dáadáa kẹ́ ẹ wo ọ̀rọ̀ ẹ mọ̀ pé nǹkan tí lọ́ọ̀yà bá bilé ìlú madam bẹ́ẹ̀ kẹ́ ọkọ mọ̀ yẹn kò kọ́ lè máa sọ̀rọ̀ fúnra ẹ̀ nǹkan tó bá bí ló madam ó indicate pé kì í ṣe pé òun ṣe gbọ́ ló ń sọ ọ̀rọ̀ yẹn nǹkan tó bí ló ń dáhùn ẹ̀yẹ ti tó àtọ̀ nǹkan tó sọ fún yín lánàá wọ́n ní wọ́n bí mo wà ń bẹ̀ tó ń bí léèrè pé mo wà ń bẹ̀ mo jókòó síbẹ̀ wọ́n á ní pé à nígbà tí ìjà yẹn ṣẹlẹ̀ ṣó wà ń bẹ̀ ó ní pé wọ́n fóun ní hundred wọ́n ní kó òun send hundred thousand bóyá Mohbad ọ̀rẹ́ nìkan ní kó send hundred thousand naira bóyá sí ẹnìkan òun tí mi ò gbọ́ bẹ̀rẹ̀ dáadáa ó wá lọ wọn àtàdúró àwọn lọ owó yẹn ní pos wọ́n dẹ̀ lọ ó ní fọ̀nfà lòun ti wá ń wo ìjà yẹn lọ́ọ̀kan tó ibi tó pàtí mọ́tò sí tó ti lọ withdraw wọn kò jìnnà síbi tí ìjà yẹn ti ṣẹlẹ̀ olùwà sáré pé bóun ṣe ọ̀wọ́n ti wá fẹ́ máa lọ òun kọ̀ rí tí èrò gádà wá sáré lọ síbẹ̀ pé à kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ìgbà táwọn débẹ̀ mo bá ìgbà yẹn sọ wípé à wọ́n iṣẹ́ òun lè fún wípé kọ́ má yẹ kó lọ nǹkan tó sọ nìyẹn ó ní mú bàtúnra rẹ̀ ṣebí torí pé kò sí òkú ìmọ́láyé kò lè dìbẹ́ǹdà ara ẹ̀ ìwọ àwọn èèyàn kan ṣáà ló máa ń sọ̀rọ̀ ṣé o tẹ bá sọ pé Mohbad ló ṣáà ń pa o débìlẹ tẹ sọ pé Mohbad náà ń parọ́ nìyẹn. mi ò parọ́ ní gbogbo tó bá sọ eh, mi sọ ọ̀rọ̀ nù lé lè mi sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ lè mi sọ ọ̀rọ̀ nù lé yẹn nínú ni mò ń sọ pa eh, eh, ó dáa awákú òǹbẹ gbogbo ọ̀tọ́ bí léèrè nínú ilé wọn ò bí léèrè ọ̀rọ̀ nínú ilé tó ti sọ wípé òun ò sí níbẹ̀ ó ní nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé wùmí ló pe òun wípé àẹ máa bọ̀ o onígbà tó òun dẹ̀ débẹ̀ òun dẹ̀ rí pé a ìbàdí ilé e. pé a Wùmí ló pe òun ọ̀dẹ̀ bèrè ọ̀rọ̀ fóònù lọ́wọ́ ẹ̀ ó ní kò sí fóònù lọ́wọ́ òun àǹtítẹ́ni mò ń sọ fún ilé mi pé Wùmí àti Dàrúṣà gan wọn kì í sọ̀rọ̀ wọn ò rí lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí wá ni mo ń gbé lọ́ọ̀dà Dàrúṣà ká tó yẹn pé tó bá parọ́ ọ̀rọ̀ yìí yóò ti di wípé torí ọ̀rọ̀ tí gbogbo ayé bá ń fẹ́ ìgbà míì ohun ènìyàn lóhun ọlọ́run torí tí gbogbo ayé bá fẹ́ mọ nǹkan tó ṣe ẹnu. báwo ẹ tara ẹbí tó máa stand fún Mohbad kì í ṣe tó torí òní o torí ọ̀la ni. torí ọ̀la ni so ìgbà tí mò ń sọ àwọn nǹkan kan àbí tí nǹkan kan nǹkan tí mo mọ̀ mo sọ mi ò ní sọ nǹkan tí mi ò mọ̀ torí ìjẹ́rìí ayé lè jẹ́rìí ọ̀run tí ìyàwó nǹkan tí ó mọ̀ ó máa jẹ̀yà ẹ̀.